alẹ́kùn o bàbá ah bàbá kí lẹ fẹ́ rà ẹ súnmọ́ yà yín. ẹ ǹlẹ́ o jèrè ẹ kú àtàárọ̀ àwọn oníjó ogun ni òun sílẹ̀ kan lánàá ń gbogbo ibà ló ń romi. Ah, ṣe lági ni. fọ́nká. mi ì lági ilé a ti dẹ́yìn ìròyìn. àní mo kọlẹ̀ ní ẹ sáà fún mi lóògùn ẹ dákun. Ah, ẹ bàbá ṣe rí Hmm, ẹ gbọ́dọ̀ lo block tonic náà. kẹlẹ́ ó gbẹ ẹ jẹ́. kẹlẹ́ ó gbẹ báyìí ọ̀rọ̀ àgbo jẹ́ ìtàn pé àdúgbò náà láti wà tó dáa méjì ní three five. owó kí ni. owó kún. ọmọ Buhari gan èlòkùn báyìí ẹ kí ni three five. èwo lè léyìí. block tonic. èwo ń jẹ́ block tonic. irú ọmọ Buhari. ogun ẹ̀jẹ̀ ẹ bá ń sẹ́sẹ́ lẹ́gbà ogun wàásù mo fẹ́ wàásù eléyìí ege méjì eléyìí ẹ̀bùsùn náírà kẹta gbé wàásù mo fẹ́. Yeah. One night. Yeah. I'm gonna take it personal.